إن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله التويكات من أشواج والنبي محمد صلى الله عليه وسلم إن شاء الله أرمى تزوج لوري أن يكرا كتاب التوحيد الشيخ العلامة محمد بن عبد الوهاب رحمه الله برحمته الواسعة أفعني باب التسمي بالقاضي القضاة ونحوه التسمي بقاضي القضاة وني لنا من ojúkọ̀nà tó ń sọ nípa wípé ìmọ̀ fúnra ẹni ní orúkọ kéèyàn ọmọ ẹgbẹ́ ọ́ọ́dì kòlọ́ọ̀n ìyẹn ni wípé adájọ́ àwọn adájọ́ kéèyàn ọmọ ẹgbẹ́ adájọ́ ẹjọ́ ọmọ yẹn pariwo lókè. àtàbámi bìkan bìkúdọ̀n kéèyàn máa jẹ́ adájọ́ àwọn adájọ́ wànàkùnrin ní àti tójọ bẹ́ẹ̀ eléyìí náà ní sí àpá tí wọ́n fẹ́ fi dáwà lẹ́kọ̀ọ́ ní inú ṣáká yìí alikọ́ọ́dí ẹ̀ka ń pè ní kọ́ọ́dí òun náà ní alhakim ẹ̀ka ń pè ní kọ́ọ́dí òun ni hakim òun ni adájọ́ tó ní tí jábùkù rẹ̀ máa jẹ́ sudan ayé alfukam tó atakami lè kọ́ bí sudan kéèyàn máa fẹ́rẹ̀ ní hakim alfukam adájọ́ àwọn adájọ́ bí kakọ̀ yìí pé madikul amla ọba àwọn ọba malikul amlak àbí ká ní malikul muluk àti al-amlak àti al-muluk méjèèjì náà ni ó jọ gẹ́gẹ́ bí jámù maliki pàlùpàlù pé malikul amlak ọba àwọn ọba àbí ní malikul muluk ọba àwọn ọba. So eléyìí sultan asfalafin wọ́n máa ṣùgbọ́n àbáyé àti nkójọ bẹ́ẹ̀ sọfà sọ yìí pé eléyìí nínú àwọn nǹkan tí kò bá ṣẹ̀rí àwọn òun ni kí àwọn àpèyàn kan ní ọba àwọn ọba àti ká pè ní adájọ́ àwọn adájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónà àwọn ìròyìn tó jẹ́ wípé ó yẹ ká máa fi ròyìn Allah subhanahu wa ta'ala ni ọlọ́run ni a máa fẹ́ pé malikul muluk òun lọ́ba àwọn ọba àwọn ọba pọ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n ta ni ó jẹ gàba lé gbogbo wọn lórí Allah subhanahu wa ta'ala tòtẹ́nì kan bá ń bẹ kán bá ń pè ní mẹ́líkùlì mọ̀lẹ́ wọ́n ti ń gbé ìròyìn kan ní àwọn ìròyìn ọlọ́run wọ́n ti ń gbé fún torí pé òun náà mẹ́líkùlì òun náà lára àwọn amlak òun náà wà lára àwọn amlak ni dáhùn tó ìgbà míì wà tẹ́jọ́ wípé wọ́n lè fúnra wọn ní position bóyá oyè kan àwọn ọba south west àwọn ọba ibì kan ní north àwọn ọba east àwọn ọba ìlú kan láwọn agbègbè kan wọ́n lè tó mẹ́wàá wọ́n lè tó ogún káwá yẹn nìkan láàrin wọn kó wọn jẹ́ kí a máa lé wọn lórí tó ilé yàtọ̀ ṣùgbọ́n ipé kẹ́nìkan kó mọ̀ sọ ipé tẹ́ bá ti ròyìn òun ẹ máa ròyìn ẹ̀ pẹ̀lú malikul amla àwọn malikul mulu ẹ̀rí àbí adájọ́ kan ká máa ròyìn ẹ̀ pẹ̀lú kọ́ọ̀dì kudọ́ọ̀ hakimul hukam eléyìí nínú àwọn kan tí ó tako tàwọn ìwádìí. Ntí àpá kọ́mọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀rí ẹgbẹ́ ní Muslim sọ̀hí Olùkọ́rì hadithu abi hurairah radiyallahu anhu ó ní anabi sayyid sallallahu alayhi wa sallam inna ahna'a ismin inda allahi rajulun tasamma malik al-amlak la malik illa allah anabi ni sallallahu alayhi wa sallam ó kọ èyí tí ó burú jùlọ ó kọ dẹ̀ndẹ̀lẹ̀ tí ó yẹ káwọn èèyàn máa jẹ́ yẹn ni pé orúkọ tí ò tọ́ síyàn láti jẹ́ ká tún bẹ́ẹ̀ orúkọ tí ò tọ́ síyàn láti jẹ́ òun náà ní ọkùnrin kan Tasamma Malikal Amlak ẹni tó péré ní ọba àwọn ọba afáàní làmáàlì alábìíní kò sí ọba káyà sí Allah ọlọ́run ọba gbígbá ní ọba àwọn ọba nínú sọ́tún fatiha àáka mẹ́lìkì yàwó mẹ́lìkì yàwó ìdí mẹ́lìkì yàwó ìdí ìwáyà mi àlèkájá bíi mẹ́lìkì yàwó ìdí ọlọ́wọ́n bá àlejò ọlá òun náà ní ọba tó ní ọlá ọba tó ní gbogbo ìkápá sánmà àti ilẹ̀ ìkápá ọmọ ìdí ènìyàn àti gbogbo ẹ̀dá ọlọ́wọ́n ọba ló kọ̀ǹtró wọn lọ́wọ́ tòun ní. ملك الملوك أو ملك الأملاك ملك يوم الدين أو مالك مالك يوم الدين نقول القرآن اللهم بارك ولا يا لمن الملك اليوم لله الواحد القهار ní ọjọ́ alìkìyàmà níwà tí gbogbo ẹ̀dá gbogbo ń tí ń bẹ ò bá ti bẹ mọ́ gbogbo ọmọ ìdí ènìyàn ti kú àwọn ẹranko àlìlànà gbogbo tó ń tẹ̀lé gbogbo ẹ̀ ti papòdà kò wá sí tí ó ṣe fún ẹ̀ bí ọ̀la ọlọ́wọ́ wa yìí pé limani mọ́lùkù yẹ̀wò alo ní ọlá lẹ́nì pagangan ní ọba tó bá lórí ohunkóhun lẹ́nì limani mọ́lùkù yẹ̀wò gbogbo àwọn lọ́balọ́ba bo ni wọ́n wà àwọn jabaabirọ àwọn ọba ní pàjáyé gbogbo wọn wà lẹ́nu gbogbo wọn ti kú ọlọ́wọ́n afẹ́fẹ́ ti láàyè wá níbi ọ̀hà ọlọ́wọ́n ọba nìkan owó náà ní ọba alágbára ló jẹ́ wípé gbogbo agbára ti Allah subhanahu wa ta'ala ni òun náà ní ọba abẹ́dá òun náà ló ní kápá lórí gbogbo nǹkan gbogbo nǹkan àwọn ọmọ ìdí ènìyàn tí wọ́n ń ṣe táwọn náà láwọn ń dáhùn nǹkan kì í ṣe gẹ́gẹ́ bí dídá ọlọ́run nìyẹn ọlọ́run bá ní kí ọlá òun dá látara al-adam ila al-wujud látara àìsí ọlọ́run ọba ń jẹ́ kí nǹkan máa bẹ ọmọ ìdí ènìyàn tó náà bá kírẹ́tì kìíní kan òun kírẹ́tì látara tó ti ń bẹ tẹ́lẹ̀ ni lọ síbi nǹkan ní ìlú ń ẹ̀rí inú Al-Qur'an ọlọ́run bá ní hàlùmí kọ́ọ̀lì kìnnì bẹ́ẹ̀rì là ǹjẹ́ olùdákan fún wa lẹ́yìn Allah ǹjẹ́ olùdákan wà lẹ́yìn ọlọ́run gbogbo táwọn èèyàn tí wọ́n ń sìn lẹ́nìí tí wọ́n ń forí balẹ̀ fún Ṣàngó ni Ọya ni Ọ̀ṣun ni Ọbàtálá ni gbogbo orúkọ tó bá wù kó máa jẹ́ nínú àwọn oríṣiríṣi olúwa wọn tán ń pè lọ́lọ́run ọlọ́run ní fàárù ní mọ́tà fọlàfọlẹ̀ nínú ìlú ẹbí hàn wá ntí àwọn ènìyàn tí wọ́n dá lẹ́gbà káfọ̀ yìí pé eléyìí tẹ̀rí yìí o ẹ̀dá àti ọ̀yà ni tọ̀hún yẹn ẹ̀dá àti Ṣàngó ni ẹbí hàn mí ntí àwọn nǹkan yẹn tí wọ́n dá lẹ́gbà ọlọ́ni hàdà fálíkùlá ọlọ́run lóyìn sánmà bìbáyé amadi tàrọ́ ìdáhà ọlọ́ni adá sánmà bẹ̀rọ ilẹ̀ amadi láì ní òkú farawù nàfà ọlọ́run lẹ́yìn náà rí sọ́mọ bó ṣe wà kó lóko gbogbo ẹdúró mọ́ṣáláṣí táwọn wà nínú ọ̀yọ́ á ti máa rí àwọn pílà oríṣiríṣi tó gbé dúró ìyẹn kan ò ní kọ́lé kó má pílà láì ṣe pọ́fẹ́sọ̀ fẹ́ẹ̀dì ilé ẹ̀ sórí òkúrukú bó ló ti fẹ́ ṣe yóò ní pílà tí ó gbé dúró ọlọ́run bí ghayri amadin láì ní fílà fàràwù náà àwọn lẹ́yìn náà rí tó kò ní fílà. wàá ní kọ́pì arúgbó ọ̀rọ̀ wá sí ya ọlọ́ọ̀ni yẹn nìkan kọ́ ilẹ̀ tẹ́ rí yẹn ada àwa da lásán àwa dá àwọn òkè sórí ẹ̀ àwọn òkè yẹn ṣe kí ni wọ́n ń ṣe lórí ilẹ̀ à ń ta ní ìdàbí kan kílẹ̀ yẹn bá lè dúró kó má máa mì kó má máa fì yìí ọlọ́run fi àwọn òkè yẹn ó fi wọ́n ṣe bóòlù bí kéèyàn gbé ìtàkalẹ̀ ká wá dè é mọ́lẹ̀ tọ́lọ́run fi òkè ṣe bóòlù fún ilẹ̀ ó ní antani dàbí kan kí ilẹ̀ tó bá máa mì ló ń jẹ́ pé tó bá di gáàlì àmà dé nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ti àwọn òkè tó jẹ́ bóòlù fún ilẹ̀ ọlọ́run alẹ́ kí gbogbo ẹ̀ tí ó fọ́ yẹlẹyẹlẹ tó bá ti fọ́ ilẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní máa mì ilẹ̀ tó dúró tí ó bìtẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní máa ní àkọọ́lẹ̀ lè nǹkan ọ̀nà máa là á ọmọ ilé ènìyàn wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ilẹ̀ pé kí ló fà tó fi ń mì báyìí kí ló ṣe tó ń mì ẹ́ ìdájú zilatil ardu zilzalaha wa akhrajatil ardu àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ lè nǹkan máa là á ilẹ̀ yóò kàn mì torí kí ni torí pé àwọn òkè tó mú sábà padà sínú síwájú Lukman ọlọ́run ni wà á lè kọ̀ fi àrùbí rọ̀wá síyá àǹtàmì ìdàlẹ́kọ̀ ọlọ́run ní adá àwọn òkè sórí ilẹ̀ kó bá lè mú dúró kí ilẹ̀ yẹn má bàa máa mì kó má máa mì ẹ̀rí lẹ́yìn náà ọlọ́run ní akúnwádá àwọn oríṣiríṣi ẹranko ní kó lè dáàbà sórí ilẹ̀ yẹn adá ẹranko oríṣiríṣi. فبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء lẹ́yìn náà ọlọ́run ní akúmọ̀ wá ń rọ òjò sórí ilẹ̀ tẹ̀lé tabárọ̀jọ̀ sórí ilẹ̀ gbogbo àwọn nǹkan ọlọ́gbìn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbèrú kábíyèsí lè Allah subhanahu wa ta'ala lẹ́yìn àyà yẹn àyà tí ó tẹ̀lé ọlọ́run ní hada khalqullah àwọn ń ta kàkà lẹ̀ yí ẹ̀dá ọlọ́run ni wọn o sánmọ̀ tọ́lọ́run ni ilẹ̀ tọ́lọ́run ni òkè ìràwọ̀ oorun òṣùpá òjò ọlọ́run ni fàárù ní mọ́dà kọ́lákọ́lẹ̀ bí iná mi dúró níbi ọlọ́run ni wá fi hàn wá báyìí ẹ fi sánmà tí Ṣàngó yín tó dá ẹ fi hàn wá ẹ fi ilẹ̀ tí Ṣàngó yín dá ẹ hàn wá ẹ òkè tó dá ẹ omi tó dá hàn án fẹ́ fún Ṣàngó wọn lómi mú omi tọlọ́run náà ni omi tọlọ́run dá òun náà ni wọ́n fún ọ abẹ́ sánmà tọlọ́run òun náà ni wọ́n wà orí ilẹ̀ ọlọ́run òun ni gbogbo wọn wà àrùn ní ìbáàdà kọlàkọlẹ̀ bí nàbí ìlú ọlọ́run yẹn fi hàn wá èyí tí ọlọ́run ọba ti fi yín olúwa yín tó dá ẹ̀yìn ọlọ́run ní àwọn alábòsí ojú ọ̀nà àmì ni wọ́n wà lóòótọ́ pé ọlọ́run ní hálí ní kọ́ọ̀lì kí ń rẹ́ ìròyìn náà ǹjẹ́ olùdákan wà lẹ́yìn Allah yàrùdókò fún mìíràn sàmà ìwà lárùn tó ń ṣe ìjẹ ìlú fún yín láti sánmà àti ilẹ̀ bákan náà ní sùúrà mi ọlọ́ni inna rabbaka huwa al-khallaqul alim ọlọ́run ọba rẹ ọba adẹ́dá ni ọba onímọ̀ ni bákan náà ọlọ́run ní innal ladhina tad'una min dunillah ọlọ́ni àwọn kẹ́tẹ́ ń pè lẹ́yìn àwọn tẹ́ ń pè lẹ́yìn Allah tẹ́ ń jọ́ pè fún lan yakhluqu dubana ọlọ́run ni wọn ní kápá àti da ìṣinṣin ìṣinṣin lásán wọn ní kápá àti da afẹ́pẹ́ kí wọ́n da láwọn nìkan o wala wujtama rúù láhùn ọlọ́run ni kí wọ́n kóra wọn jọ kán kó gbogbo ìmọ̀ wọn jọ gbogbo tẹkinọ́lọ́jì wọn tí wọ́n kó jọ láti da ìṣinṣin lan yakhluqu dhubaba wala wòjútàmà láwù ọlọ́wọ́n lọ wòjútàmà ìwìlàwù ọlọ́yìn náà wá kóra wọn jọ wọn àrí ní kápá àti dá ìṣẹṣin ìyẹn nìkan kọ́ wà ní yàtúlógù hún bí ẹṣinṣin tó bá gba nǹkan kan lọ́wọ́ wọn ó já nǹkan gbà lọ́wọ́ wọn ọlọ́run ni wọn ní kápá àti gbà padà lọ́wọ́ rẹ̀ dọ́rù àtọ́ọ́lì ọlọ́run ní ẹni tó ń sin ṣàǹgó ọ̀lẹ́ ni ṣàǹgó tó ń sin náà ọ̀lẹ́ lòun náà subhanallah ọlọ́run bá ṣọlá yẹ pẹrẹ wọn yányá ẹni tí ó máa kun ṣìgìdì tí wọ́n gbé lẹ̀ tó ń forí balẹ̀ wọ́n jí ó máa kun ṣìgìdì ò lágbára àti ilé ṣíṣe fún ara rẹ̀ kò lágbára àti ilé ṣé nǹkan tó yẹ káwọn yẹn máa jọ́sìn fún nìyẹn. tabarakal بيده الملك وهو على كل شيء قدير اللهم بارك لنا ودور الملك wa ọlọ́run ló ní ọlá ọlọ́run ló ní agbára ọlọ́run ló ní kọ̀ǹtúrò lọ́jọ́ nínú súra mi ọlọ́run bàrẹ̀kẹ́ lámì kúrì làhùnmà sọ wípé ìrẹ Muhammad sallallahu alaihi wasallam sọ wípé Allahumma ọlọ́run ọba máa ní kalimọ́lì òun ló bá àwọn ọba ẹ̀rí ọba tó ní kápá lórí gbogbo ọlá lórí gbogbo ipò lórí gbogbo agbára ọlọ́run ọba ní kápá lórí gbogbo ẹ̀ túbí múlíkà máa tàṣà ẹni tó bá wù rẹ ọlọ́run ọba ló máa ń gbé ipò ọlá fún wàtáǹdì ìlú múlíkà mímú máa tàṣà ó máa ń gba ipò ọlá kúrò lọ́dọ̀ ẹni tó ti máa wù rẹ wàtò ìlú máa o máa ń gbé iyì fún ẹni tó bá wù ẹ́ wàá fún ní yìí yóò dé ní abiyì láwùjọ pàtùzí ló máa tàṣà ó dẹ̀ máa ń yẹ ẹni tó bá wù ẹ́ ní àwọn èèyàn ìyá di kàlùfáyè ọ̀dọ̀ rẹ ni gbogbo orí wa subhanallah tọ́lọ́mọ bá àdìsí ọlá òun lọ́ba tí máa ń gbìyàn sí ipò téèyàn máa wà ní ipò kan kó máa yin ọlọ́run kó máa pọ́lọ́mọ bá àdìsí ọlá ló gbóhùn sí ipò yẹn tó bá ṣe é báṣubàṣu ọlọ́run tó gbé sí ipò yẹn ó ní ìkápá láti yọ ọ́ kúrò láti gba ipò yẹn lọ́wọ́ rẹ̀ tí ó gbé fẹ́ lómi ọlọ́run ní kápá láti gba òun kúrò lọ́wọ́ ipò yẹn tí ó kù síbi rẹ̀ lẹ́nu yẹn pẹ́rẹ́ ẹ̀ńtà bá gbé sí ipò kan wọ́n ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kíni torí kọ́lọ́run ní tó ṣe múlíkà máa ń tàṣà wàtá ń bẹ̀rẹ̀ múlíkà ní máa ń tàṣà. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ọwọ́ ọlọ́run ọba ní gbogbo orí wa tó ló jẹ́ pé táwọn náà Qur'an látòkè délẹ̀ a rí wípé ọlọ́run ọba àdìsí ọlá ọba tí ó tóbi kọjá imagination ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àwọn ẹ̀dá ọlọ́run ọba tó lọ́wọ́ dá ó ti tó fún wa gẹ́gẹ́ bí òun náà. fún ẹni tó bá ní òòlù tó ní inú rò dáadáa kó wu àdúgbò yìí sí àwọn àwọn ẹ̀dá ọlọ́run káàkiri àwọn nǹkan yẹn ṣé wọ́n ká dédé bẹ̀rẹ̀ sí ni máa bẹ ni atẹ́gùn fẹ́ ṣókà dédé bẹ̀rẹ̀ sí ni máa bẹ ni àwọn wo bó ṣe wà ṣókà àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mọ̀ wípé wọ́n ní olùdá ẹni tó dá wọn wọ́n yàn ní Allah subhanahu wa ta'ala wàfíì ìwáyà sí afáàní nínú ìwáyà mi anabi ní sọ sálám abuyabu rọjòlí ní aláàlá yawm al-qiyamah wà àbáṣọlù ẹni tí ọlọ́run ọba máa ń bínú sí jùlọ àbẹ́ntẹ́ ọlọ́run ó bínú sí jùlọ lọ́jọ́ al òun náà lẹni tó ń pera rẹ̀ ní hakimul hukam adájọ́ àwọn adájọ́ kọ́ọ̀dìl kudọ́n adájọ́ àwọn adájọ́ kí ló ń ṣe yẹn ó yinra rẹ̀ kọjá bó ṣe mọ́ ó yin rẹ̀ kọjá bó ṣe mọ́ ìròyìn tí ò tọ́ sí ó ń gbé fún ara rẹ̀ ẹni tó bá ti gbé ròyìn tí ò lẹ́tọ̀ọ́ sí tó ń gbé fún ara rẹ̀ àbáwọn èèyàn ń gbé fún tó wá gbà á irú ẹni bẹ́ẹ̀ kọjá làti ń bá a kọjá wà sí ìgbà sọ̀nàbí ní ìṣòro nínú àwọn tí ọ̀rọ̀ wọn burú jùlọ àbí tí ó burú jùlọ lọ́jọ́ àlùkìyàmà òun náà lẹ́nu tó ń pera rẹ̀ ní kọ́ọ̀lì ìfọ̀dọ́d àwòhásìmù ìfọ̀káàrì ẹ́ àhàtúntọ́nù sàlàfíìn ẹ́ málìkùl amlak àwọn málìkùl muluk àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tí ó bá lọ sí ìrọ́ni wàtàbíyìrì ìsinmi lè ájúlé zálìkà wọ́n ní ìṣe àpọ́nlé àwọn orúkọ ọlọ́run ká máa ṣàpọ́nlé àwọn orúkọ ọlọ́run wàtàbíyìrì ìsinmi lẹ́kẹ́yìn òun yí orúkọ padà lè ájúlé zálìkà torí ẹ̀ a ẹni tó ń jẹ́ orúkọ kan ó lè kéde orúkọ yẹn pé àmì ah, jẹ́ orúkọ yìí mọ́ mo fẹ́ máa jẹ́ orúkọ mi lórí kíni torí ìdí báyìí torí ìdí báyìí torí ìdí báyìí so ìgbà mi wà tó jẹ́ wípé àwọn orúkọ kan bẹ ọlọ́run ló ní ẹnìkan a lè fún ní orúkọ kan àbí àlàjẹ kan tó jẹ́ wípé yóò tako ìdíṣẹ́ bí àgbékalẹ̀ fún wa nípa ẹ̀kọ́ tá a fi ń fúnra wa lórúkọ ẹni ẹ tó bá ti mọ̀ bẹ́ẹ̀ sí wọn ní kó ṣe wọ́n ní kó yí orúkọ yẹn padà wọ́n ní kó yí orúkọ yẹn padà. tó kakọ́ bàbá mu wa ní agbọ́nrin yìí òun náà ní hadithu ọkùnrin kan tó ń pè ní Abu Shuraih Abu Shuraih wọ́n ní anahu yukanna amal hakam kúníyà rẹ̀ òun abul hakam abul hakam òun ni kúníyà rẹ̀ kí láti ní kúníyà kúníyà ni orúkọ nípa fúnra wa yàtọ̀ sí orúkọ náà ń jẹ́ gangan kíkẹ́ mọ́ tèmi ní báyìí báyìí ní ìtí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àbú àbí umu lọ́pọ̀lọpọ̀ ọgbà ìyàrá ń pè ní kúníyà ó lè jẹ́ abu abul abbas ẹ eh? kí àtàkì orúkọ kan mọ́ abu yẹn abul abbas kì í ṣe orúkọ yẹn gbẹ́ni abul abbas ó lè jẹ́ pé ammar lórúkọ rẹ̀ ammar lórúkọ yẹn ẹ eh? àwọn ń pè ní abul abbas àbí kéèyàn wọn jẹ́ abul barakat abul barakat ẹ eh? ẹ olórúkọ gangan ṣùgbọ́n kúníyà rẹ̀ ní abul barakat abul hasanat abul khairat abul fadli abul izzi àbí kéèyàn ó kéèyàn ó jẹ́ kúníyà kí wàá káàkiri orúkọ ẹni tó ń bí ìzùmọ̀ láti máa ṣe lápẹjù onísìn báyìí ó yí ìzùmọ̀ kó máa gbé ológbò káàkiri ológbò ó máa ń gbé káàkiri ló wá jẹ́ kúníyà Abu Hurairah àbúrò rẹ̀ àbúrò rẹ̀ náà ó lórúkọ ní tiẹ̀ kí lórúkọ rẹ̀ kí lórúkọ àbúrò rẹ̀ rọ̀ ẹ́ kí lórúkọ àbúrò rẹ̀ rọ̀ ẹ́ náà Abdulrahman náà Abdulrahman bùn bàtà nínú àwọn tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó chẹ́ǹjì orúkọ wọn òun ni Abu Hurairah wa orúkọ rẹ̀ gangan nípìnlẹ̀ kọ́ ni abdulrahman abdulshamsi lorúkọ rẹ̀ abdulshamsi bùsọ́kà ẹrú oòrùn ló jẹ́ abdulshamsi bùsọ́kà ọmọ àpapà anabi wa pàdé rẹ̀ sallallahu alaihi wasallam gbàgbà islam kí lorúkọ rẹ̀ ó ní abdulshamsi anabi ní báyìí anta abdulrahman má jẹ́ abdulshamsi má má jẹ́ abdulrahman ẹgbẹ́ ọlọ́mọ ọba ọba oníkẹ́ mọ̀jẹ́ abdulrahman tàbí yẹn gbà ó dẹ̀bẹ̀ sí jẹ́ abdulrahman ṣùgbọ́n náà bí òfin ń di orúkọ bàbá rẹ̀ tó sì ń jẹ́ abdulrahman bonifafat ó lè jẹ́ orúkọ yẹn bẹ́ẹ̀ tó ló dẹ́ pé orúkọ tí ó bá tako òfin ṣẹ̀ríà wọ́n ní ká wọ́n jẹ́ orúkọ yẹn tó orúkọ tó ń jẹ́ abdulshamsi ẹrú òrùn orúkọ yẹn tako òfìṣẹ̀ríà kéèyàn máa jẹ́ àbẹ̀rẹ̀ kọ́mọ́lì ẹrú òṣùpá ó tako ṣẹ̀ríà ní orúkọ tó yẹ ká jẹ́ tó yẹn láǹfààní láti kéńjì orúkọ pé á ah, orúkọ yìí á ah, orúkọ yìí ò lọ ẹ wá pẹ́ kó tó mọ̀ ipe orúkọ yẹn ò lọ tó wọ́n ní kó kéńjì orúkọ yẹn kò sí nǹkan tó rántí bẹ́ẹ̀ ẹ wọ́n fi ṣe wàhálà ó ti ṣe nẹ́kò ó ti ṣe ẹgbàmù kan ó ti ní sàtífíkẹ́tì lórúkọ yẹn lórúkọ tí ò dáa yẹn ẹ̀bùn lè lóyè láti ní court kó lọ sí affidavit afàgbà document affidavit nìkan láti òní lọ mi jẹ́ abdulshamsi mọ́ o mi jẹ́ ilu mọ́ o ẹ́ mo fẹ́ mọ jẹ́ abdullahi ẹ̀ mi jẹ́ ilu mọ́ mo fẹ́ mọ jẹ́ abdullahi mo fẹ́ mọ jẹ́ abdulrahman mo fẹ́ mọ jẹ́ sulaiman. Awa àwa àtàkì ẹ̀ mọ́ àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ ibi tí dọ́kúmẹ́ǹtì ìsìlú eh, bá wà tó bá ti fi àbúdábì yẹn sí wọ́n ti mọ̀ sí ti orúkọ tó bá nílò mi lọ so àǹfààní wà láti kéńjì orúkọ torí pé orúkọ àwọn gba àwọn kọ̀ọ̀kan nù wọn kì í ṣe gbogbo wọn àwọn kọ̀ọ̀kan nù wọn tí àwọn orúkọ wọn ní kọ́nù àwọn orúkọ yẹn ò dá tọkùnrin yìí wọ́n ń pè ní abóṣùrẹ̀ ṣùgbọ́n kò gbajúmọ̀ pẹ̀lú abóṣùrẹ̀ àwọn èèyàn ń pè ní ọmọ ìlú dé ṣùrẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń fi orúkọ ọmọ rẹ̀ pé kúníà ọmọ bí ń pè kí ni kúníà hakam anabi wa pàdé rẹ̀ jọ pé ó wá ní ó wá àti òun àtàwọn èèyàn kan àwọn ìgbà béèrè pé kí lórúkọ rẹ̀ ló bá ní abul hakam orúkọ tí àwọn èèyàn máa ń pè òun náà ní abul hakam anábìbá ní sallallahu alaihi wasallam inna allaha huwa alhakam ọlọ́run ní alhakam wa ilayhi alhukmu gbogbo hukumu ọ̀dọ̀ ọlọ́run ló ń lọ bóòlù wọn ti ń jẹ́ abul hakam irú kúníyà yẹn ń sìn ó bí kéèyàn máa jẹ́ abu abúlọ́ àbí abu rahman lára o lè máa jẹ́ abu abdulrahman ẹ̀hẹ́ ẹ̀ abu abdulsalam ṣùgbọ́n kò máa jẹ́ abu asalam láà torúkọ ọlọ́run ní asalam ọlọ́run ní allah sọ fún yẹn ó ń pè abu hakam anábíwá ní ààrẹ inna allaha huwa alḥakam ọlọ́run ní alḥakam wa ilayhi al-hukmu ọjọ́ rẹ̀ ní gbogbo ìdájọ́ ń lọ. ọkùnrin yẹn bá ní à inna qawmi ó láwọn èèyàn mi idha ikhtalafu fi shay'in tọ́mà ti ní fàǹfà láàrin ara wọn ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn ẹ àtàwọn ní fahakamtu bainahum ó ní wọn wá bá mi wọn kó ẹjọ́ wá bá mi òun lè máa ń dájọ́ láàrin wọn ẹ́ òun máa ń dájọ́ láàrin wọn torí ẹ̀ ni wọ́n fi sọ mí ní Abul Hakam anábíwá sọ yìí sọ̀rọ̀ sọ́lá mọ́ àpàdà hàdà ẹ́ mọ́ àpàdà hàdà kò sí ní tó da tó iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ tó da ló ń ṣe lóòótọ́ kéèyàn ó máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú délé iṣẹ́ tó da ni anábíwá ní ṣùgbọ́n àmàlà kàmì wọ́ládé ṣé ò lọ́mọ ni kúlùkù àwọn ṣùrẹ́ yìí ni mo dúró mo bímọ ó ní mo ní ṣùrẹ́ yìí mo ní muslim mo dẹ̀ ní abdullah àwọn ọmọ yẹn àwọn ọmọ mi ni wọ́n anabi ni faman akbar mu ewu lẹ̀ gbọ́n pátápátá nù àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúlùkù ṣùrẹ́ yìí ó ní ṣùrẹ́ yìí ni òun lẹ̀ gbọ́n fakọ́ọ̀lá anabi bá sọ pé fa anta abu ṣùrẹ́ yìí tó abu yìí yẹn ẹ abu ṣùrẹ̀ ọmọ tí ẹ ní abu hakam ma torí kíni torí pé inna Allaha huwa al-hakam ọlọ́run ló ń jẹ́ al-hakam àwọn afáàfà ayọ ní wípé ajẹ́ wípé lára orúkọ ọlọ́run ní al-hakam sòyẹn lè máa jẹ́ abdul hakam ẹ ọ̀tọ̀ ní al-hakim àbí al-hakim abdul hakim ẹ ìyẹn lè jẹ́ bẹ́ẹ̀ al-hakam náà ìyẹn lè jẹ́ bẹ́ẹ̀ abdul hakam torí kí ni anabi ni inna allaha huwa alhakam ọlọ́run ni alhakam tó má jẹ́ abul hakam bíbà tí kò ń sọ yìí pé abulọ ẹ bàbá ọlọ́run bíbà tí kò ń sọ pé bàbá ọlọ́run ni ẹ sotori kọlọn ló jẹ́ alhakam wáyé tó jẹ́ abu abdul hakam ṣe àbí abu abdul hakim tó sí ìdúró wá bí ma ó dẹ̀ ti ní ọmọ tó dàgbà àbí àwọn ọdún mẹ́ta tó ẹ̀gbọ́n ọmọ pátápátá ló ń dé ìrè tó máa jẹ́ Abu Shuraih tó ló jẹ́ pé kò sí nǹkan tó burú kéèyàn ní kúníà kó dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú kúníà yẹn náà kò sí problem bí Abu Hurairah ó gbajúmọ̀ pẹ̀lú Abu Hurairah ọgọ́rùn àwọn mùsùlùmí ò mórúkọ Abu Hurairah lèmi èmi wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ò mórúkọ Abu Hurairah akọ̀mọ̀ yìí pé sàbí kan jẹ kan bẹ Abu Hurairah ni kí ló orúkọ rẹ̀ gangan torí pé Abu Hurairah kúníyà ni ó ní àbọ̀ kúníyà yẹn dáadáa àwọn àwọn bàbá wa ń lẹ̀ Yorùbá àwọn náà ní kọ́ńtọ̀ kúníyà ṣùgbọ́n ó kàn lè mọ ìdí wọn dáadáa wọn yìí sábà ń lò àfi níbi ààyè kan láti máa ń lò àwọn obìnrin nìkan dẹ̀ náà máa ń sábà ń lò ó fún nígbà yìí wọ́n máa ń lò ní ààyè tó máa ti rí pé ọmọbìnrin kan ó lọ́kọ kò wá rọmọ bí ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ìyàwó náà máa ń pè lágboolé ní kọ́ńpán ládùúgbò ìyàwó ìyàwó ìyàwó ẹlòmíì wọ́n máa pè ní olórí olórí ẹ̀rí ó ti wá pẹ́ ọdún bíi mẹ́wàá kò bímọ ìyàwó ni wọ́n ṣe ń pè é ìgbà tí wọ́n fẹ́ wọlé ọkọ gan-an ọmọ táwọn ẹlòmíì ti bí ọmọ yẹn ti tún dàgbà ọmọ yẹn ti ń pè ní ó bá wọn tán ń pè níyàwó náà ń pè níyàwó tó nílẹ̀ Yorùbá wọ́n á wá ọmọ kan tí wọ́n á fi sọ́dọ̀ rẹ̀ ẹ́ wọ́n á fọmọ kan sọ́dọ̀ rẹ̀ tó kó máa gbé ọ̀dọ̀ rẹ̀ bí àwọn ọmọ ẹ̀gbọ́n ni bí ọmọ àbúrò ni tọmọtàn ti sọ́dọ̀ rẹ̀ yẹn wọ́n á máa fi orúkọ ọmọ yẹn pè é tọmọ yẹn bá ń jẹ́ Mariam wọ́n jẹ́ wọn pè ní ìyá Mariam òun kọ́ ló ní Mariam o wọ́n tó ní pé kọ́mọ kọ́mọ lè mọ rẹ́sẹ̀tẹ̀ káyé wọn pè ní ìyàwó mọ́ ẹ́ àwọn ọmọ kéékèèké padà wá dàgbà ìyàwó náà ni wọ́n ti ń pè é wọ́n wá ní kí wọ́n máa fi orúkọ ọmọ kan pè é ẹ̀rí instead the test kọmọsọ́dọ̀ rẹ̀ tẹ́ bá ti kọmọsọ́dọ̀ rẹ̀ òun náà lè ní kúníyà kí ẹ máa pè mí ní ìyá Mariam ẹ máa pè mí ní ìyá Aisha ẹ máa pè mí ní ìyá Abdullah kò sí ìyá Abdullah ṣùgbọ́n kò sí tó burú nípa ẹgbẹ́ kó ní fúníyà táwọn èèyàn ní máa pè é ní ìyàwó ìyàwó mọ́ ẹni tó ti darúgbó ó sì jẹ́yàwó ẹ̀hẹ́n so ibi tí fúníyà ti ṣàǹfààní nílẹ̀ Yorùbá nìyẹn ibẹ̀ yẹn náà máa ti ń sábà ń lò ó ṣùgbọ́n generally speaking ẹni tó ti da òun nípa ní fúníyà àwọn sábẹ́ là ní ara wọn wọn èyí ń pera wọn lórúkọ àwọn sábẹ́ ó rí ẹ̀kọ́ tó nípa àdìgbà fún akẹ́kọ̀ọ́ abdullahi bin masoud tẹ̀sítẹ̀sítẹ̀ wọ́n yẹ pẹ́ra wọn lórúkọ o abu abdulrahman fún bí àwọn pẹ́ra wọn àbí kan fi orúkọ ọmọ rẹ̀ pé àwọn sàbí jẹ́nẹ́rálì kọ́ máa pẹ́ra wọn lórúkọ kára ó rí ẹ̀kọ́ tó pé abdullahi bin umar ibi mọ̀tí máa sọ pé ó ń bẹ lọ́dọ̀ abdullahi bin umar á orí ẹ̀ yóò yà pé ní abu abdulrahman yóò pè ní abu abdullah àbí kó ní abu kìnìkan abu kìnìkan wọ́n á pera wọn pẹ̀lú kúníyà yẹn yẹn ló wọ́pọ̀ láàrin àwọn sáré eléyìí ló dáa jùlọ ló dáa jùlọ láàrin àwọn ikhwa brothers ẹ ká lo kúníyà ẹni tí ò fi ìbímọ gan láàrin wa kó o náà fúnra kúníyà gan ẹ kó fúnra kúníyà gan abul abbas ẹ abul fadli abul hasanat ẹ ká máa instead of eh, bọ́ra abib bọ́ra kamal bọ́ra sulaiman bọ́ra mansour tí bọ́ra mansour náà fúnra ń kó ní àkà ẹ̀rì bọ́ra kabul kan fúnra wọn kó ní àkà àwọn tó ẹ̀ <laughs> eh? abul khairat kaima tó bọ́ra mansour wọn kaima tó bọ́ra kabul wọn ká pè wọ́n ní pẹ̀lú kó ní àkà ó dáa gan ilé ìwọ́pọ̀ láàrin àwọn sàbí tẹ́lá lọ wípé ọ̀pọ̀lọpọ̀ hadith ọ̀pọ̀lọpọ̀ hadith táwọn tàbí yẹn gbà tán ti ń rìpọ́tù ọ̀rọ̀ látọ̀dọ̀ ara wọn látọ̀dọ̀ ara wọn ìgbàdé ẹ̀mọ̀ tó lè pé ló ń rí fáàsì abu abdulrahman torí pé àwọn máa ń jẹ́ abu abdulrahman láàrin wọn pọ̀ ibi mo ti rú abu abdulrahman eléyìí abu abdulrahman tọ́wọ́ abu abdulrahman ogun wọn lọ́sọ̀ mọ́ bí wọn lọ́sọ̀ mọ́ ní abdulrahman ẹ̀rí ó mọ̀ bèrè pé ẹlọ gbogbo látọ̀dọ̀ abu abdulrahman gbogbo látọ̀dọ̀ abu hurairah gbogbo látọ̀dọ̀ abu mas'ud abu kinikan abu sa'ad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó wọ́pọ̀ ni ṣùgbọ́n gbà ní ìfipú ní àyè ò bá ti correct ni wọ́n ní ká change ẹ̀ irú ẹ̀ ní títí àgbóṣù rẹ̀ ní sokoniya tó ń mú táwọn èèyàn tí wọ́n fún wọ́n dẹ̀ fún látara kíni látara wípé ó máa ń sábà ń dájọ́ láàrin àwọn tó máa ń ní iṣu láàrin wọn yóò dájọ́ láàrin wọn ẹ̀rí òun ló fi ń jẹ́ Abul Hakam anábìlẹ̀ ni kí wọ́n jẹ́ Abul Hakam mọ́ ìpè inna Allaha huwa al-Hakam ọlọ́run ló jẹ́ al-Hakam tó tí ìṣó ti bímọ mẹ́ta ẹ̀gbọ́n wọn òun ṣùrẹ́ torí náà máa jẹ́ Abu ṣùrẹ́ wọ́n yẹ ọkùnrin kan láti máa nígbà Muhammad sallallahu alaihi wa sallam ibn musayyib aw ibn musayyib òun náà ni ó gbà wá ó ní bàbá òun bàbá òun ó ó ń jẹ́ hajjúnù anábìwá pàdé rẹ̀ fún ọ̀sánlá anábì ní kí orúkọ rẹ̀ ó ní hajjúnù kí ni mo hajjúnù ilé kókó ló ń jẹ́ hajjúnù ilé kókó anábì ní ansan sahali Eh? máa jẹ́ fáàlì ìrọ̀rùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ìdẹ̀kùn èwo ni kí ẹ máa jẹ́ ìdí kúkú èwo ni kí ẹ máa jẹ́ orúkọ tó lé tó lé máa jẹ́ fáàlì máa jẹ́ ìrọ̀rùn ṣùgbọ́n ọkùnrin yẹn kí ló dọ̀ ó ní la ọ̀gá yír isman samani abi yọrọ èmi ò ní kéńjì orúkọ tí bàbá mi sọ mi láéláé ọkùnrin yára ló ń wọ́n ní kéńjì orúkọ anáwílẹ̀ sí ilẹ̀ afáwa Sa'id ibn Musayyab wọ́n ní wọ́n gbà wá wípé bàbá yẹn tó fi jáde láyé ilé kókó òkú ònú fámìlì yẹn ilé kókó òkú ònú fámìlì yẹn ó túmọ̀ sí wípé orúkọ a máa ru ẹni tó ń jẹ o orúkọ a ẹni tó ń jẹ ká wo orúkọ ká sọ àwọn ọmọ wa ká máa sọmọ lórúkọ abáfẹ́ fún ní oríṣi kan abẹ́fún ní kúníyà kan ẹ jẹ́ ká wo àwọn tí wọ́n ti kọ́kọ́ jẹ́ orúkọ yẹn ṣáájú eléyìí làwọn tó dáa jùlọ tá a bá ti mọ àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ orúkọ yẹn a lè má ní bùkátà sí túmọ̀ yẹn ìtumọ̀ yẹn wà nídìí ẹ̀ mọ́ ọ̀nà méjì tá a ta mú orúkọ nìyẹn ọ̀nà àkọ́kọ́ ká sọmọ ní orúkọ ìkànnú àwọn orúkọ ọlọ́run ká bí abdullahi abdulrahman méjèèjì yẹn àwọn orúkọ tí ó dáa jùlọ nìyẹn abdullah abdulrahman tó àtàwọn orúkọ náà míì abdulsalam abdulmumin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí tí a sọ ọmọ ní orúkọ àwọn ànábì ọlọ́run muhammad ibrahim ishaq yaqub ayub àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ isa musa nínú àwọn orúkọ àwọn ànábì ọlọ́run àbí orúkọ àwọn sọ̀hábà orúkọ àwọn sàádé àbáwọn ọmọbìnrin àáfọ wọn ní orúkọ àwọn tí wọn ti lọ bí àwọn ẹni eré tó lọ́wọ́ lórí alùpùpù àná ọlọ́run lórí Maryam alùpùpù àná ìyàwó Khadija radiyallahu anha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ àwọn àyàwó àdàbí ọlọ́run sallallahu alaihi wasallam ká sọmọ wọn láwọn orúkọ yẹn àtàwọn orúkọ àwọn ẹni eré tó ti lọ ó lè má jẹ sàádé ṣùgbọ́n àwọn ẹni eré sátìmọ̀ yìí pé ẹni eré ni wọ́n bí ẹ kí ẹ ń wo pé ó kẹ Al-Imam kó dẹ̀ ẹ́ torí pé a ni ìmáàmù ahli sunna òun náà Imam ahmad ó wù ó fi sọmọ ẹ̀ lórúkọ láwọn láwọn agbègbè yìí a ní bùkátà sí ìtumọ̀ orúkọ yẹn bí wọ́n ní ìtumọ̀ tó tó ṣe lẹ́nu àdúgbò ní ìtumọ̀ létí o nínú ìmúta kí ni ìtumọ̀ múta abẹ ló ń jẹ́ bí abẹ wọ́n bá ní kí èèyàn sọmọ ẹ̀ lábẹ́ àwòká abẹ báwo torí láti ní bùkátà sí ìtumọ̀ yẹn mọ́ torí kí ni torí fáà ti mẹni tó ń jẹ à ń sọmọ wa ní Mùsá torí gbé ẹni tó kọ́ jẹ ànábì ọlọ́run ni agbègbè kan nìyẹn pé atimẹni tó jẹ orúkọ yẹn nú àwọn ẹni tó ti lọ òun la fi ń sọmọ wa lórúkọ yẹn kì í ṣètumọ̀ rẹ̀ mọ́ nígbà tá a bá wa mọ ẹni tó jẹ orúkọ kan rí mo kàn fẹ́ mú orúkọ kan pé mo fẹ́ sọ mùtùmọ̀ iná àwa mọ sàádé kan tó jẹ bẹ́ẹ̀ nínú àwọn sàádé lóbìnrin mo fẹ́ sọmọ mi ní salim àmọ́ sàábé kan tó débẹ̀ inú àwọn sàábé mo fẹ́ sọmọ mi ní orúkọ kan àmọ́ ẹni tó débẹ̀ inú àwọn ẹni tó lọ ìgbà yẹn àádùn bùkátà kíkí ni o sí ìtumọ̀ orúkọ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ tó sí ìtumọ̀ rẹ̀ bá ti da ṣẹ̀rí àwọn ọ̀dọ́ pé ká máa ń sọmọ wa ní orúkọ yẹn sọ̀wọ́n kan méjì tí a máa ń sábà ń kàn sílẹ̀ bàtà wà máa sọmọ wa lórúkọ kódà àwọn oríkì tá a máa ń fi fún àwọn olùkọ́ náà sọmọ wa agbọ́dọ̀ wà bẹ̀rẹ̀ kí ẹ kù pẹ̀lú àwọn oríkì oríkì ọ̀pọ̀lọpọ̀ oríkì kọ́ńtọ̀ máa sábà ń bí oríkì kọ́ńtọ̀ ìdílé àṣà wọn wọn á fi fún ọmọ ní oríkì tò tí àṣà yẹn bá ní ẹbọ nínú dẹ́sítẹ́tì oríkì yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ẹbọ bí òrìṣàbùnmi nísìn òrìṣàbùnmi ó ti kílẹ̀ wípé oríkì yìí oríkì ẹ̀bọ yìí ó ti ní òǹtà nínú ó ti lóríṣà nínú ìyábọ̀ dé a ti mọ̀ wípé àkídà kan ti wà káàkiri mọ̀ sí ní àkídà yẹn ìyá kan tó ti kú yorùbá gbà yìí kó mo ló dé ìgbà tí yáà yẹn kú ọmọ ìyá yẹn wá bímọ obìnrin sọmọbìnrin tó bí wọn sọ pé a ó jọ ìyá bí mímú abẹ́rẹ́ bóyá ìfẹ́nu bí ìyá àgbà wọ́n gbà wípé ìyá tó ti kú yẹn òun ló dé padà yìí o tọ́mọ yẹn bá tí wọ́n jẹ́ àwọn ìwà pé ó ètè ó ètè gbọ́n ó ètè kékeré wọn ni à ìyá ni ìyá ló dé <laughs> ìgbàgbọ́ Yorùbá nìyẹn torí ẹ̀ wọ́n á fọmọ yẹn ní kí ni o ìyá bọ̀ tó irú àwọn àlàjẹ́ báyìí ẹ̀sìn ò fara mọ́ Babátúndé kálọ́mọkùnrin ni pé bàbá tó kú òun ló jẹ́ kí ni o òun ló wá dé yìí o àwọn àlàjẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn ọ̀faramọ́ tó a wo oríkì táwọn fáwọn ọmọ wa jẹ́sẹ̀ bí àfaramọ́ oríkì báyìí tó ní ìtumọ̀ tó dáa tó bá ti ní ìtumọ̀ tó dáa kò sí problem tóbi tá a ti ń sábà ń wo ìtumọ̀ nìyẹn nígbà tí o bá ti fa adé tó jẹ́ bẹ́ẹ̀ rí ànábì kan ò jẹ́ bẹ́ẹ̀ rí kò sínú àwọn orúkọ ọlọ́run ìyá níbo kàtà sí kí ni o kí ni ìtumọ̀ orúkọ tẹ́ ẹ fẹ́ fún ọmọ yín yẹn ló fà irú àwọn ẹni wọ̀nyí nísìnyí báyìí fánàbí ń ṣe ń di orúkọ wọn ẹ̀ ń ṣe hazinu kí ni fún hazinu kò sí sáadé kan tó jẹ́ hazinu rí ànábì kan ò jẹ́ hazinu rí àwọn lò fún mọ̀rẹ̀ àwọn àdìpé ìfún mọ̀rẹ̀ àá ilé kókó ló jẹ́ bẹ́ẹ̀ ànábì ní balẹ̀ ansa sahal má jẹ́ hazinu má jẹ́ sahal ẹ̀hẹ́n ìrọ̀rùn ìrọ̀rùn ó sì lóhùn òjẹ́ olóhùn ògbà àti ìṣe dandan ànábì fi ilẹ̀ ṣùgbọ́n ilé kókó tó wá ń jẹ́ yẹn ilé kókó ó bá fámìlì wọn yìí pẹ́ sábà ìdíjáde láyé ni tó eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ níbi ìmọ̀ fúnra wa lórúkọ nìyẹn tó Abu Shuraih anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó kọ̀rẹ́tẹ̀ ipe kó má jẹ́ Abdul Hakam kó má jẹ́ Abu Shuraih ẹ̀rí tó anabi ò ní ká máa pè ní orúkọ rẹ̀ ẹ̀rí ó lórúkọ gẹ́gẹ́ gíga ó lórúkọ hání lórúkọ rẹ̀ ṣùgbọ́n anabi ò yẹ máa pè ní hání ó tó máa ń lè fún ọjọ́ ká máa pè ní kíni o Abu Shuraih ní tó dáa nìyẹn ẹ ká pera wa ní orúkọ bí àwọn ọmọ rẹ ká má forúkọ ọmọ rẹ pé àbí ká fún ní àlàjẹ kan ìyẹn lè fún ọmọ kékeré ní kúníyà ọmọ kókó á fún ní kúníyà ọmọ tá a tẹ bí lóòjọ́ a lè fún ní kúníyà ike ọmọ mi orúkọ rẹ Mariam Ummul ẹ Mariam Ummul ẹ Hanifa Ummul ẹ Ummul Hanifa Umbul Fadl alẹ́ fún ní fún ní aláàjì kókó punya punya lagi ni alaaji dalam kasi syariah di ti seria adalah subhanahu wa ta'ala kó fún wa ní àgbẹ̀wò rẹ̀ jù wa kí ó fún wa lẹ́sọ̀ rẹ̀ insha Allah adùn sórí eléyìí tó bá di ìṣètòkò àtúmọ̀ tẹ̀síwájú ìdílé ńlá subhanaka an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. نعم abdulhakeem. náà wọ́n lẹ́nu tó jẹ́ abdulhakeem abdulhakeem alhakeem sọ́nà àwọn orúkọ náà ni ẹnìkan wá ń jẹ́ abdulhakeem ìyẹn tá a bá pè é ní ẹni hakeem tí ó lọ àbí ò lọ náà kò sí nǹkan tó burú tó torí pé ọlọ́run bá ìdíkẹ́ lọ́rùn Qur'an bàtà ó ròyìn àdàgbà Muhammad sallallahu alaihi wasallam ó ròyìn pẹ̀lú àwọn ó pè pẹ̀lú àwọn orúkọ kan táàkì ní ròyìn tó jẹ́ wípé lára àwọn orúkọ ọlọ́run orúkọ yẹn ẹ́ làpọ́n جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم rahimun ọlọ́run ló ń jẹ́ àrọ̀hù ọlọ́run ló ń jẹ́ àrọ̀hì tó wà náà àfàkàn sọ yìí pé tá a bá ti yọ alifàtí láwọn lè kúrò wọn ní rọ̀hì tábà péyàn bẹ́ẹ̀ kò sí problem ẹ hakim tábà pé bẹ́ẹ̀ kò sí problem ọlọ́run ló ń jẹ́ alhakim ọlọ́run ló ń jẹ́ arrahim arrahman tábà pé ní rahman kò sí nǹkan tí ó burú bẹ̀ ṣùgbọ́n dáadáa ká fi orúkọ rẹ̀ tán ká mọ̀ pé ní abdulrahman abdulrahim abdulhakim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run táwọn náà hàn lọ. akad hasan wọ́n ní kí ni túmọ̀ hasan òun náà ní ẹni tó dáa ẹni tó dáa ló ń jẹ́ hasan ìwà tó da ok orúkọ tí ẹ ní àbí <laughs> yà ẹni tó da ló ń jẹ bẹ́ẹ̀ orúkọ tó da ni na Hasan àti Hussein ẹ Hasan àti Hussein amọ̀pélára orúkọ àwọn ọmọ ọmọ àdájọ́ Muhammad sallallahu alaihi wasallam àbí ẹ̀ ẹ̀ so in that situation so nígbà tí a tó máa Hasan àbí àwọn ìgbìmọ̀ hussein wọ́n máa sọ yìí pé kí ni tùmọ̀ àǹfààní ẹ̀ sọ yìí pé orúkọ ọmọ ọmọ anabi wa muhammad sallallahu alaihi wa sallam olóde hasan sáwọn pé ẹ ó fi ẹni ẹ ti sílé nìyẹn ẹni ẹ ti sílé nìyẹn so ìsèǹtì ni gbogbo àwọn orúkọ tí ó bá ti jẹ́ ká bá ti ní àwọn tí wọ́n ti kọ́kọ́ jẹ́ rí ṣáájú ká ti ní àwọn tí wọ́n ti jẹ́ ṣáájú so.

ibn rọba ìfọ̀nà àwọn ìpàdé anábìyà muhammad sallam tó máa ń pèrún ẹ apèrún muazzin anábìyà muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tàbá wò ó pé òkè ẹ ìlà ìṣónítumọ̀ ẹ ó náà ní ìtumọ̀ tó lọ́rọ̀ sí onítumọ̀ ẹ̀hẹ́ àwọn nǹkan tí ó bá wẹ̀ tó tutù ẹ nǹkan tó bá tutù ẹ òun ló ń jẹ́ ìlà yìí nísìnyí kí búrẹ́dì tutù ẹ ẹ̀hẹ́ ìgbà míì gan bóyá nǹkan tó wà wọ́ọ́tírì àbí moisture a mix nǹkan mọ́ra wọn bí liquid oúnjẹ bíi láàrin tẹ́lẹ̀ wọ́n sọ yìí pé a ní máa wo ojú mọ̀mọ́ tá a bá ti rí ẹni tó ń jẹ inú àwọn ẹni ìṣáájú ẹ̀sìn ẹ̀sìn tó fún wa nípa mọ́tà ẹ̀ abẹ ló ń jẹ bẹ́ẹ̀ ordinary tó máa ní kéèyàn sọmọ ẹ̀ lábẹ́ àwọn pé abẹ bá wò ẹ̀ ṣùgbọ́n ṣáà lè sọmọ mọ́tà bẹ́ẹ̀ ni torí kí ni ànábì ọlọ́run ló ń jẹ orúkọ yẹn ní agbègbè yẹn àwọn ìtumọ̀mọ́ àmọ́ wo balẹ̀ ní tó ń jẹ́ orúkọ yẹn tó wá sọ yí pé orúkọ sàábì ànábì ẹ́ kí ló pé orúkọ sàábì ànábì òun ni Bilal òun náà dẹ̀ ni muhammed ìkànnì àwọn muhammed rọ́bì ọlọ́ àdùn. alamin alamin ó ní kí ni ìtumọ̀ alamin <laughs> alamin ìkànnì àwọn àkáìkì tí wọ́n fún anabi wa muhammad sallam oní alamin ìtumọ̀ ẹ̀ ní trustworthy trustworthy ẹni ìfọkàntán ẹ ẹni tó rúkọ bí ẹni alamin mashallah <laughs> ẹni tó ṣe ìfọkàntán òun náà ní alamin àti aláàbò tó hàn wọn tààlà kókó fún yín ní alibarika tó ṣe wá ní olórí ìlàyà kàlùkìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. والسلام عليكم ورحمة الله وبركاته Amen.